ìkálẹ̀ mo kí wa káàbọ̀ sí orí ètò JAMB UTME series mo kí wa fún àwa tí à ń bá wa ká lọ ẹ bá ṣe gbádùn ní ọ̀sẹ̀ tó kọjá pé lénìí a mọ̀ bẹ̀rẹ̀ a mọ̀ ṣe problem session gẹ́gẹ́ bá ṣe mọ̀ ipe ètò yìí n tó kó sínú náà ni pé kí ni o a mọ̀ ṣàlàyé àwọn iṣẹ́ eléyìí tó súnmọ́ kó jáde so ní ìbéèrè jambu bákan náwẹ̀ á dẹ̀ mọ ṣe àwọn kíni o àwọn past question ká lè mọ mọ bí àwọn jambu wọn ṣe mọ béèrè àwọn ìbéèrè wọn mo ṣàlàyé fún wa pé pẹ̀lú bí tá a dé dúró lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú ògo Ọlọ́run ba mo nígbàgbọ́ pé a ti lè ṣe kíni o a ti lè ṣe ìbéèrè eléyìí tí ó dín sí ní kíni o tí ó dín sí ní mẹ́ẹ̀ẹ́dógún tí a mọ̀ sí fifteen so ó dàbí fourteen gbogbo question wọn ní ìsìn so ẹ rí i pé nínú fifteen kódà àti fẹ́ dé àti fẹ́ dé láì jíṣẹ́ gan àyè ti lè mọ fifteen láì jẹ́ pé ẹ ìdààmú púpọ̀ so lágbó ọlọ́run bá mo ti gba àwọn ìbéèrè ọlọ́kan ọ̀jọ̀ kan wọlé lọ́dọ̀ àwọn èèyàn má dẹ̀ mọ́ mu ní kánmọ́kánmọ́ mm. so gbogbo àwọn ìbéèrè yẹn náà ló jẹ́ pé n ta ti ṣe tẹ́lẹ̀ pàápàá jùlọ ẹni tó mú béèrè wá lórí binary operation bẹ́ẹ̀ mo mọ̀ pé bẹ́ẹ̀ wọn ò gbọ́ yìí náà ni wọ́n fẹ́ ká tún ṣàlàyé so ẹ jẹ́ ká mú kánmọ́kánmọ́ ìbéèrè náà lọ báyìí wọ́n if a star b is equal to a raised power b minus two evaluate three star four star two so okay only a ẹja option one one over three one over eight one at the three ẹgbẹ̀tẹ̀ bá ṣàkíyèsí eléyìí mú so binary operation ni o bó la ṣe mọ̀ binary operation ẹ̀ binary operation náà ni pé to ni tó wáyé pé nínú sẹ́ẹ̀tì kan tẹ́ ẹ bá mú ẹ́límẹ́ǹtì méjì tẹ́ ẹ ń fi nǹkan kan so wọ́n papọ̀ tẹ́ ẹ ń fi tọ̀kan so wọ́n papọ̀ a máa ní binary operation ṣàpè gẹ́gẹ́ bí àpèjúwe nínú àwọn àpẹẹrẹ tí mo ń lò ṣàpè tá a bá ní a set of odd number hmm? bá set of odd number láti two dórí ten ẹgbẹ́ wọn ò jù báyìí lọ kò sí nine bell ṣàpè mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ni tẹ́ bá ṣàkíyèsí element tí ń bẹnu sẹ́ẹ̀tì mẹ́rin ni o so tí yé bá wọn tí bá mú méjì ń bẹ́ẹ̀. So ti yé tí n bá mú méjì ń bẹ̀ tí n bá fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ mo ní two àti three mo wá so two àti three yìí papọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú plus ni o gẹ́gẹ́ bá a ṣe máa yàn pọ̀ operator kan ni tàbí ẹni operator tó bá wù yín ẹ̀hẹ́ a máa ní binary operation báyìí ní two òun ni pé wọ́n fi kí ni o wọ́n fi operator kan so nǹkan méjì papọ̀ ajá sí pé operation tẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ binary operation ni o a dẹ̀ fún wa pé binary operation yóò mọ̀ wá well defined ìtumọ̀ well defined náà ni pé kí ni ẹ ní mo ní ànsà méjì mo bó ti yẹ máa so òun yàtọ̀ sí àwọn unary operation ẹ pé ẹbí àpèjúwe nísìnyí ṣe pé two plus three àní five ni kódà lamẹ́ríkà five náà ni ó mọ̀ jẹ́ ní kùtù oúnjẹ kò ní di ten ṣùgbọ́n àwọn unary operator ni bẹ́ẹ̀ ti bá ní square root of x gẹ́gẹ́ bí àpèjúwe tàbí kí ní square root of nine ẹ rí i pé square root of nine kí ni ó mọ̀ fún mi ìtumọ̀ square root of nine tẹ́ bá fẹ́ tún sí yorùbá náà ni pé kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún mi ní nine ẹ̀ṣẹ́ ẹgbẹ́ mi lè sọ pé three ni ṣé mo purọ́ mi ì purọ́ torí three times three yóò mọ̀ fún mi ní kí o yóò mọ̀ fún mi ní nine ẹlòmíràn náà lè sọ pé kí ó lè sọ pé minus three òun náà gbà náà torí minus three times minus three òun náà mọ̀ jẹ́ nine ánsà yẹn ṣe kí o ánsà ò já so mọ́ so tí ansa yẹn ò bá ti jẹ́ àṣọ so níta níbẹ̀ yẹn òun náà là ń pè ní kíni o òun là ń pè ní urinary operation òun là ń pè ní urinary operation ṣùgbọ́n binary operation yóò mọ̀ wà ní well defined yóò wọ́n mọ̀ wà well defined so yóò mọ̀ wà well defined náà àwọn tá a tún sọ ń bẹ̀ náà ni pé kíni o binary operation yóò mọ̀ ṣe kíni o gbọ́dọ̀ mọ̀ wà closed so torí àwa tí ansa ń darapọ̀ mọ́ wa ni kí a lè gbọ́ yìí kí là ń pè ní closed òun náà ni pé ká pé n bá ní set kan tó jẹ́ set x tó ti yé ká ní bẹ́ẹ̀ set s ọbẹ̀ ó ní kíni o ọbẹ̀ látòrí one dórí ten ìtumọ̀ ellipsis yìí náà ni pé kíni ó tún tẹ̀síwájú tó ti yá báyìí kò túmọ̀ sí pé léyè ṣe finite set mọ́ so tó wá jẹ́ pé mo bá ní star eh? tí mo define rẹ̀ lórí kíni o lórí set x yìí tí n bá mú ẹlímẹ́ǹtì méjì bóyá pẹ̀jú oṣù tí bá ní one star three ẹ rí i pé one bẹ́ẹ̀ nu x o one element x ni three element x ni o tí one star three náà tó bá jẹ́ pé tí ń fún mi náà bá ń wà nu x màá máa sọ pé kí ni o màá máa sọ pé star mi ó wà closed mo bó ti ń bá màá sọ pé star mi wà closed ajá sí pé tí bá ní two plus three mi báyìí ẹ pẹ̀lú àpèjúwe ń sìn ẹ ń tòótọ́ five ló fún wa kò túmọ̀ sí pé kíní ẹ wà closed torí tí bá mú àwọn nǹkan mìíràn níbí báyìí ó lè mọ close mọ tó ti rí bá tí bá mọ àwọn nǹkan míì báyà nísìnyí bá ní five plus seven tí a pé five plus seven ẹ̀hẹ́n ajá sí pé plus mẹ́ẹ̀ kò ní wà closed ẹ dákun ṣe agbára yìí yẹn yé àtàwọn nǹkan oríṣiríṣi tá a sọ lórí rẹ̀ báyà commutative associative distributive inverse yóò mọ ní inverse yóò bẹ ní identity element a ní identity element náà ni pé yóò mọ wà unique ní set tá a bá ń ṣe màá fún wa ní ẹ̀rọ abẹ́nìkan náà sẹ́ndì irú ìbéèrè tọ́jọ irú ẹ̀ yà ṣe ṣùgbọ́n identity ẹ̀ ẹ̀ inference òun náà ni pé kí ni element kọ̀ọ̀kan nu set yẹn ni ó mọ ní inference tiwọn ọ̀yà ẹja wa ṣe béèrè àwa nírò nǹkan báyìí o àwa kìí ṣe pé àwọn tá a ti mọ yẹn nìkan la lè mọ níní operator wa o tó bá ti jẹ́ pé wọ́n define rẹ̀ ó lè jẹ́ operator náà o. ẹgbẹ́ tẹ́ bá wo ìbéèrè tarakùnrin yẹn send a ní a star b wọ́n ní kọ́ mọ define pẹ̀lú a raised power b minus two ìtumọ̀ ìdáhùn ni pé tẹ́ ẹ bá fi star yẹn so element méjì papọ̀ òfin tí wọ́n fẹ́ kẹ́ mọ́ lò náà ni pé kí ni o yóò mọ jẹ́ element aláwọ̀kọ́ yẹn ti ń ṣe a raised to power element ẹlẹ́ẹ̀kejì minus two so ti ń bá wọn ajá sí pé pẹ̀lú òfin yìí nígbà tá a ti ní Yorùbá tí n bá fẹ́ ṣe one star two yóò mọ jẹ́ one ẹ mọ̀ pé a yìí òun ló fẹ́ dàbí one bí báyìí b òun ló fẹ́ dàbí two ajá sí pé yóò mọ jẹ́ one raised to power kí ló dàbí b bí báyìí two minus two so tí n bá wọn yóò máa jẹ́ kí ni one raised to power zero which is equal to one ṣàgbọ́yé báyìí so ẹ dákun tí a fẹ́ ká dì mú nìyẹn kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé tí wọ́n bá kọ plus kò túmọ̀ sí pé addition náà ni ó mọ̀ jẹ́ ní gbogbo ìgbà tẹ́ ẹ máa sọ pé plus addition ní jẹ́ gbogbo ìgbà ó mi pé ẹ̀ abuse symbol nìyẹn mo lè define operation plus yìí mo lè define pẹ̀lú nǹkan míì tí è ṣe addition bí a ní sin tí bá ní a plus b is equal to a divided by b ajá sí pé plus ń bí báyìí kò túmọ̀ sí kílímọ̀ kò túmọ̀ sí usual addition tá a mọ̀ mọ́ in tó ń jẹ́ lílé ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ yé so so bẹ́ẹ̀ torí pé ta bá ta sábà mọ̀ òun náà ló jẹ́ pé kí ni o ló jẹ́ pé ká mọ̀ ló báyìí ó ká máa tẹ̀síwájú ṣe wa ìbéèrè wa ní ká ṣe kí ni o káwá three star four star two tó ti wà ẹ mọ́ gbàgbé ẹ mọ́ lo order of operation yín o order of operation ẹ rí pa ní pboard mass ẹ òun náà ní pé ọkọ̀ wo ṣé power ni tọ́ ẹ pé power wà ń bẹ̀ òun lẹ́ẹ̀kọ́ ṣe tí ò bá sí power ẹ wo bracket ajá sí pé bracket bí báyìí màá kọ́kọ́ solve yóò máa jẹ three star ẹ̀hẹ́ kí ni four star two pẹ̀lú definition operator yìí òun náà ní pé yóò mọ fún mi ní kí ni o ẹ̀hẹ́ ṣe é pé ìtumọ̀ rẹ̀ ní Yorùbá lẹ́ẹ̀kan sí ní pé kí ni ẹ́límẹ́ǹtì alákọ̀ọ́kọ́ raise to power ẹ́límẹ́ǹtì ẹlẹ́ẹ̀kejì minus two eh, eh, so ẹ́límẹ́ǹtì alákọ̀ọ́kọ́ kí ni ẹ́límẹ́ǹtì alákọ̀ọ́kọ́ mi báyìí four ẹ́límẹ́ǹtì ẹlẹ́ẹ̀kejì jẹ́ two so yóò máa jẹ́ ẹ́límẹ́ǹtì four raise to power ẹ́límẹ́ǹtì ẹlẹ́ẹ̀kejì two minus two ẹ dákun sẹ gbọ́ ẹ tù sí Yorùbá báyìí ajá sí pé tí n bá ṣe síwájú sí yóò jẹ́ three star four raise to power zero ṣáájẹ́ tiẹ̀ báyìí yóò máa three star kí ni four raise to power zero one ó ẹ rí i pé mo ti ṣe kí ni o mo ti ní ní fufu yẹ sí kí ni three star one ó jẹ three star one ó máa jẹ kí ni o ẹ tẹ bá tún fẹ́ ṣe é pẹ̀lú òfin yẹn ṣe é pé a star b ni ìtumọ̀ yẹn náà ni pé kí ni tí element aláwọ̀kọ́ bá operate element ẹlẹ́ẹ̀kejì kó mọ̀ jẹ́ pé kí ni o element aláwọ̀kọ́ raise to power element ẹlẹ́ẹ̀kejì minus two ọjà sípèlè náà mọ̀ jẹ́ kí ni o element aláwọ̀kọ́ ti ṣe three raise to power element ẹlẹ́ẹ̀kejì one minus what two ẹ̀dá kùn gbọ́ tiẹ̀ so yóò máa jẹ́ three raise to power minus one jẹ́ one one answer wo jẹ so bẹ̀tẹ̀ nìkan tún mú kan ní lórí binary operation mo pé ká kó papọ̀ mo pé ká kó papọ̀ so ìbéèrè kejì so the binary operation the binary operation star is defined on the set of real number. ẹ mọ́ gbàgbé kí là ń pè ní set of real numbers àwọn nọ́mbà tó yẹ pé positive ni wọ́n negative ni wọ́n kódà fraction ni wọ́n so a star b is equal to two ab divided by three ẹ In nítorí fi operation wa define ni tẹ bá fẹ́ tú sí yorùbá kí ni ọmọ jẹ́ two times ẹ product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì divided by three òtí ajásí pé ká pé a star three wọ́n fẹ́ kẹ́ wá ń bẹ̀ yóò mọ̀ jẹ́ kí ni two times one times three divided by three ẹ dákun ṣàgbọ́yé ẹ̀bẹ̀ wọn ò fẹ́ ká ìtọ́ fẹ́ ká wá ń bẹ̀ náà ni pé kí ni wọ́n ní find the inverse of four with respect to star wọ́n fẹ́ ká wá inverse níbí báyìí tàbá gbàgbé kí là ń pè ní inverse ẹ lè mọ inverse àfi ká ṣe pé kí ni àfi ká mọ identity ẹ̀dá kan àti wo fídíò lórí eh, binary operation mo ń rọ̀ àkálọ̀ wò a lè mọ infest àfi ká mọ identity o tábà ní identity element òun náà ni pé kí lè máa operate pọ̀ mọ́ element kan tí ó mọ̀ fún mi ní element yẹn padà ẹgbẹ́ kí ni máa operate pọ̀ mọ́ a tí ó mọ̀ fún mi ní a padà identity nìyẹn ẹbí tẹ bá gbé ẹja gbé wálẹ̀ díẹ̀ bí addition ní ìsìn pé kí láà máa rò mọ́ nọ́mbà kan tí ó mọ̀ fún wa nọ́mbà yẹn padà sẹ́yìn pé zero ni ajá sí pé zero ni additive identity kí màá máa multiply pọ̀ mọ́ nọ́mbà kan tí ó mọ̀ fún mi ní nọ́mbà yẹn padà one ni o ajá sí pé one ni multiplicative identity so ti yọ abáwọn so but inference wà ní pé kí ni o kí ni màá máa operate pọ̀ mọ́ element kan tí ó máa fún mi ní identity element yìí tí mo operate pọ̀ mọ́ element kan tó fún mi ní identity element yẹn o òun là ń pè ní kí ni inference òun là ń pè ní kí ni o òun là ń pè ní inference so taba a bá fẹ́ gbé wálẹ̀ díẹ̀ náà pé kí ni àtìmọ̀ pé adjective identity mi jẹ́ zero kí ni màá rò mọ́ nọ́mbà kan tí ó fi mọ fún mi zero minus bẹ́ẹ̀ ní kí ni mo rò two tí ó fi mọ fún mi zero padà minus two mo rò bó ti yọ abáwọn so ìbéèrè yẹn wà lọ báyìí so ajá sí pé gbà tá a ti mọ̀ pa àlè mọ́ infest àfi ká kọ́kọ́ wá identity àwa ọkọ̀ wá identity wa kí ni kí la pa identity wa náà ni pé kí la máa operate pọ̀ mọ́ nọ́mbà kan tàbí ká kí ẹ́límẹ́ǹtì kan tí ó mọ̀ fún wa ní ẹ́límẹ́ǹtì yẹn padà ọ̀yà so ẹ̀dẹ̀mọ́ pé wọ́n define binary operation wa pẹ̀lú kí ni o two ab divided by three àní yóò mọ jẹ́ pé kí ni o two times uh-huh, alákọ̀ọ́kọ́ times ẹlẹ́ẹ̀kejì divided by three so ajá sí pé star yìí e, tẹ bá fẹ́ lo for definition yìí yóò mọ jẹ́ kí ni o two times a times e divided by three is equal to a ẹ dákun so ti yí wa so two star a star e is equal to what is equal to a so ti ń bá wọn ajá sí pé kí lélẹ́yìn ọmọ ajẹ́ nìsín mo lè ní two a so two a e divided by three is equal to what no tàbí kó lè yà ayé kéèké nígbà wọ́n pé àfẹ́ wa ní àkótán four ni wọ́n fẹ́ ká wa ṣe é pé first four ni wọ́n fẹ́ ká wa ẹ jẹ́ ká kọ́kọ́ mọ ohun tí identity yẹn jẹ́ So, ti ló ẹ lè ṣe báyìí náà tó ti ká pé báyìí lẹ́sìn fẹ́ ṣe náà bẹ́ẹ̀ yóò mọ pẹ́ wa láti ṣetán bẹ́ẹ̀ òun lélẹ̀ ẹja ló bá nígbà pé four la fẹ́ mọ̀ a ti mọ̀ pé a lè mọ infest four àyàfi ká mọ identity rẹ̀ kí dáì láti identity a ti mọ̀ pé identity wa unique fún gbogbo wọn òun náà ni pé kí ni máa operate pọ̀ mọ́ four tí ó mọ̀ fún mi ní four padà àbí mo dẹ̀ ti mọ̀ pé binary operation mi kí ni first time yóò mọ̀ jẹ́ bíbá yìí náà ni pé four times uh sorry two times alákọ̀ọ́kọ́ times ẹlẹ́ẹ̀kejì kí ni alákọ̀ọ́kọ́ ń bì by four times kí ni ẹlẹ́ẹ̀kejì e tó jẹ́ pé ohun tá a fẹ́ mọ̀ ni a fẹ́ ẹni tí identity element wọn jẹ divided by three is equal to four mo bó ti ń bá ajásípélé ọmọ jẹ́ kí ni four times two eight eight times so yóò jẹ́ eight e divided by three is equal to four Abi àbí ajásípé eight e mi ọmọ jẹ́ twelve mo bó ti ń bá implies that e is equal to what twelve over eight I just pé mi just twelve over eight four lè lọ yóò máa jẹ́ three over two identity element mi jẹ́ three over two I just get tí n two star three over two ó súnmọ́ kó fún mi two so ti ń So ọ torí ẹ̀rọ pé two times three over two yóò máa jẹ́ two times element alákọ̀ọ́kọ́ òun náà ní two times element ẹlẹ́ẹ̀kejì three over two ẹ two àti two oge lé báyìí divided by what three three ó tún gé three kí ló kúnlẹ̀ two so ti bẹ́ẹ̀ kí n ṣe identity gangan la fẹ́ wá inverse la fẹ́ wá ẹ dẹ̀ mọ́ gbàgbé mo sọ inverse òun náà ni pé kí ni o kí ni máa operate inverse four náà ni pé kí ni máa operate pọ̀ mọ́ four tí ó mọ̀ fún mi ní identity element padà mo dẹ̀ mọ̀ pé identity element mi jẹ́ three over two so ti ẹ wá ṣe binary operation yìí ṣe pé pẹ̀lú definition ni wọ́n fún wa òun náà ni pé a star b pé element aláwọ̀kọ́ operation element ẹlẹ́ẹ̀kejì yóò mọ̀ fún ní two times element aláwọ̀kọ́ times element ẹlẹ́ẹ̀kejì divided by three ajaspele náà mọ̀ jẹ́ kí ni o two times four times four inverse divided by three is equal to three over two ẹgbẹ́ tá a bá cross multiply eléyìí ọmọ jẹ́ kí ni o mhm. two times two times four times four inverse is equal to nine mo rò bó ti yé mi báwọn so eléyà máa jẹ́ kí ni o mo lè ń gbọ́ pé four inference mo fẹ́ wa mo lè fi ṣe subject of the formula yóò máa jẹ́ nine divided by kí two times two four four times four sixteen nine divided by sixteen àjàsí pé inverse of four mi Inverse of four is what nine over sixteen so inverse of four is nine over sixteen ẹ dákun ṣe àgbọ̀yìn lábalábẹ́ ẹ náà ẹ̀wí lè náà káfí lè mọ̀ kó binary operation tán wọ́n ní binary operation mo rọ̀ wá ká lọ tún àwọn fídíò yẹn wò ká lè fi gbọ́ yín dáadáa. on the set of integers ẹ má gbàgbé kí ni integers àwọn sẹ́ẹ̀tì positive number eh, negative number àti kí ni o àtòdo wọ́n ní is defined by a numblance b is equal to b square minus a square ẹ̀rí gbélé ìjọ tá a ṣe lọ́sẹ̀ tó lọ tí a pè ní kí ni difference of two squares àbí tá a ń pè ní difference of two squares tẹ́ bá gbàgbé kí ni difference of two square òun náà ni pé b square minus a square mo ní tẹ́ bá nírú nǹkan báyẹn mọ́ dára yín láàmú òun náà ni pé kí ni yóò mọ jẹ́ plus ẹlẹ́ẹ̀kejì times aláwọ̀kọ́ minus ẹlẹ́ẹ̀kejì mo rò bó ti yá ajá sí pé three na plus minus two sẹ́yìn pé ìtumọ̀ náà ni pé kí ni o ẹlẹ́ẹ̀kejì sẹ́yìn pé tẹ́ bá fẹ́ sọ̀ tún mi eléyìí náà ni pé ẹlẹ́ẹ̀kejì square minus alákọ̀ọ́kọ́ square ajá sí pé eléyìí ọmọ jẹ́ kí ni minus two squared minus three squared Oh yeah. ẹ rí i pé ó ti di kíni ó ti di difference of two square tẹ bá fẹ́ lo difference of two square fún kọ ajá sí pé yóò máa jẹ́ o yóò máa jẹ́ minus two plus three minus two minus three yóò máa jẹ́ minus one eh, àbí times minus five answer mi yóò máa jẹ́ o yóò máa jẹ́ minus five ẹ rí i pé kò ṣe kíni o ẹ rí i le rárá so ìjátẹ́lẹ̀ yẹn bá yé wa ẹnìkan ní kí n ṣàlàyé báwọn ṣe lè mọ wá line of symmetry pé a ṣe quadratic graph of quadratic equation so ẹ jẹ́ kí n tètè mẹ́nu bà ẹ jẹ́ kí n tètè mẹ́nu bà so pẹ̀lú ògo ọlọ́mọba ẹ lè lò láti fi wá line of symmetry tàbí tẹ bá fẹ́ wá minimum point àbí maximum point àbí minimum value tàbí maximum value ẹ rí i pé tá a bá gbàgbé a ní quadratic expression ṣe é pé polynomial kan lòun náà tá a bá ní as square plus bs plus c is equal to zero so ti tó yẹ pé a mi b mi àti c mi tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ pé constant ni wọ́n a constant a ní equation yìí òun láàmú pé ní kí ni quadratic equation so ti yé báwọn ìgbà tá a bá ti wá mọ̀ báyẹn ta a bá ya quadratic equation wa so ti yé báwọn yóò mọ fún wa ní a ń pè ní parabola mo bá mọ n ti jẹ parabola a graph parabola ẹ n ta ló mọ graph parabola so tí wọn bá nǹkan kan jẹ parabola kí ni ìtumọ̀ so ti yé so òun náà lélẹ̀ ẹ bá nírò nǹkan báyìí gẹ́gẹ́ bí àpèjúwe so ti yé ń bá máa ní nǹkan báyìí. irú kọ́ọ̀fù tẹ́ ń wò yìí tó ti yé bá òun náà là ń pè ní kíni o òun náà là ń pè ní parabola plain plain kọ́ọ̀fù kan ni ẹ̀sùn kan ó máa ń wá symmetrical bí u shape ó lè jẹ́ n shape náà á lè jẹ́ cup like àbí cup like má máa ṣàlàyé ìgbà tá a máa ní cup like àti cup like tí wọ́n bá ní symmetric náà ni pé kíni o yóò mọ dá méjì yóò ní kankan tá a fi mọ dá sí méjì gẹ́gẹ́ bí àpèjúwe nísìn ṣe é pé tọ́ba ní nǹkan kan wá symmetrical in nature fún pé a lè là sọ́nà méjì ṣe àpè tẹ́ bá wo àwa gan àwọn èèyàn gan náà wà symmetrical ṣe àpè tẹ́ bá gbé láti ibi iwájú orí yẹn mọ́ ibi imú tẹ́ bá fà débi ètè wá sàlẹ̀ ẹ pé wọ́n lè ṣe kí ni o ìyẹn lè ṣe ìpín yẹn sí méjì mo rò bó ti yọ abáwọn. so a ti wá mọ̀ pé quadratic equation lélẹ́yìí o as square plus bs plus c a máa pè ní quadratic function so tiye tàbí ká pé quadratic expression so tiye tí n bá sọ pé y sin mo tún mọ̀ pé y ṣàyẹn pé òun náà ni dependent variable a lè sọ pé f of x bákan náà bóyá tí n bá ní f of x equal to ax squared plus bs plus c so tiye ma quadratic function lílé tábà tí wọ́n gbọ́ yé báyẹn ayáfi pé tí n bá ní y is equal x squared quadratic function kan ni o ó yá eléyìí ń kọ́ tí n bá ní y is equal F 3x square plus 5x quadratic function kan lòun náà tó ti yé mi so in tá a fi máa mọ̀ pé quadratic function náà ni pé kí ni highest degree rẹ̀ yóò mọ̀ jẹ́ two mo rò bó ti yá báwọn ẹ̀sùn etí highest degree bá ti jẹ́ two a ti mọ̀ pé kí ni quadratic ni a sì mọ̀ pé pẹ̀lú òfin ta kọ́ lọ́sẹ̀ tó kọjá tá bá ní equation tàbí eh, equation degree two a máa ní root méjì root náà ni pé bí kọ́kọ́rọ́ tó sí bí kọ́kọ́rọ́ tó sí káwá lọ́ọ́ mọ̀ ọ́n in tó bá jẹ́ coefficient tàbí ká sọ pé sin tí bá ń bẹ níwájú highest degree yìí tí a mọ̀ sí x square yìí ó ti yẹ jẹ́ nǹkan kan mi bí a ní ti bá ní y is equal to minus two x square plus five x plus nine quadratic function lòun náà so ti yẹ ẹ láwọn tó wà wájú leading uh, coefficient yìí so ti yẹ báwọn so minus two yìí three yìí o àti one bíbá yìí o òun ni ó mọ sọ ṣéèpù tá a mọ̀ ní níbi quadratic kí ló kọ eh, níbi quadratic equation wa eh, níbi quadratic eh, function wa so ti bá wọn gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé a lè mọ̀ ní cup like a dẹ̀ sì lè mọ̀ ní kíni o cap like so ti bá wọn a lè mọ̀ ní cup like a lè mọ̀ ní cap like so ti yé torí tá bá ní turning point turning point níbi tó ti ṣe kíni ibi tó ti yípo yẹn ẹ̀hẹ́ ṣe é pé turning point lélẹ́yìí ká pé bá kọ x síbí báyìí turning point kan lélẹ́yìí turning point kan lélẹ́yìí ẹ eléyìí a mọ̀ pé ní kíni o a mọ̀ pé ní minimum point a mọ̀ pé lẹ́yìn ní kíni o maximum point ìgbà ọlá máa ní minimum point ìgbà tá a máa ní minimum point ni pé tó bá jẹ́ pé kíni o in tó jẹ́ coefficient x square bí báyìí tó bá jó ju zero lọ tó jẹ́ pé positive ni tí èsì negative ẹ jẹ́ n tún sẹ́yìn pé general kini yẹn pé as square plus bs plus c so tiẹ̀ tí èmi bá ti ju zero lọ tí wọ́n bá ní a greater than zero ní mathematics mọ̀ náà ni pé kí ni a ò lè jẹ́ negative láíláí positive màmá ní kí ni màmá ní minimum point eh, láti minimum point yẹn mo lè wá minimum value ẹ̀rí point yìí practice yìí mo là ń pè ní kí ni o eh, axis of symmetry so ti bá torí òun ló ṣe kí ni ẹ pé tẹ bá ṣàkíyèsí rẹ ibẹ̀ òun náà ni pé kí ni o ti ń bá yà line of symmetry yẹn òun ló ṣe kíni o ló fi dá sí méjì mo rò bó ti yẹ báwọn so ló fi dá sí méjì la fi lápá kan ẹ rí i pé alápá kan ní ẹgbẹ́ yìí àbí àdẹ̀sí ní apá kan ní ẹgbẹ́ kejì yẹn náà so ti ṣùgbọ́n tí èmi bá ju ìzírò lọ tí èmi bá kéré sí zero yàní tí èmi bá jẹ́ negative màá máa ní kíni o minimum point tàbí àti minimum value so ti ẹ fẹ́tìsì yìí òun náà ní kí ni ehm, line of symmetry mi tàbí ká pé axis of symmetry wa so ti ayáṣí pé tí n bá nírun nǹkan báyìí kódà láì ti dára mi láàmú tí n bá ní x square minus three x minus four kápẹ́ wọ́n bèè lọ wa kódà láì tí ì ṣe intele yóò mọ̀ fún wa òun náà ní pé kí ni o a máa ní minimum point yóò mọ̀ fún wa ní cup-like shape so ti yé báwọn yóò mọ̀ fún wa ní kí ni o yóò mọ̀ fún wa ní cup-like shape bó mo ṣe mọ̀ kí ni a mi bíbà yìí ṣe pé a one bíbà yìí ni one b minus three c mi jẹ́ minus four so èmi ń bíbà yìí wà ní o adẹ̀tìmọ̀ pé kí ni o tí a bá ti lè jù zero lọ wọ́n á jù zero lọ náà yóò mọ̀ fún wa ní kí ni o minimum point yóò mọ̀ fún wa ní minimum point gbóò ni ibo ó ti yá abàṣe lè ya gíráfù kí ló kọ ẹ lóòwọ̀n ní sọ pé ká ya gíráfù ní jam ṣùgbọ́n fáfà ní àwọn ọmọ oníwáyẹ̀kì kápọ́n fún wa nírun kan báyìí wọ́n fún wa ní y sí kọ́tò x square wọ́n á ní ká ya tàbí kí n sọ pé x square plus three x plus two so ti wọn á ní graph yẹn lábẹ́ láti minus one to plus one wọn fún wa ní range of values bí báyìí so ní tẹ́ẹ̀kọ́ ṣe náà ni pé kí ni nígbà pé x lélẹ̀ point x ni wọ́n fún yín láti minus one sí one ẹ̀ẹ̀kọ́ ya x yín báyìí yóò máa jẹ minus one zero one ó lè jù bẹ́ẹ̀ lọ o torí àkókò ni mo fi fún wa ní mẹ́ta báyìí point ilé pọ̀ kọ́ ká pọ́n fún wa ní from minus two to two so ajá sí pé ọmọ jẹ minus two minus one zero one two so tiye lẹ́yìn rẹ̀ ẹ máa mú àwọn táàmù ilé ọ̀kọ̀ọ̀kan ẹ rí pé mo ní x ẹ x mi lélẹ́yìn x náà ni pé kí ni o àwọn èsì yẹn ẹ mú wọn ilé ọmọ ajẹ́ kí ni minus two square four minus one square one zero square zero one square one two square four ó ti yẹ lọ náà ṣe ní three x àbí àbí ká pé plus three x so kí ni plus three s ó jẹ́ ìtumọ̀ náà ni pé ẹ máa multiply s lọ́kọ̀ọ̀kan pẹ̀lú three àyà sọ́kẹ́ ilé ọmọ jẹ́ three times minus two minus six minus three zero three six tó ti yé wa nítorí wàá parí bẹ́ẹ̀ náà ni plus two tí ń ṣe constant ẹ̀dẹ̀ mọ́ gbàgbé tá a bá ní constant constant náà ni pé kí ni o fálù y tó jẹ́ pé yóò mọ ṣe kí ni yóò mọ remain the same yóò mọ wà bó ṣe wà wọ́n ti mọ́ papò wọn ò lè yípo mọ́ ṣe pé àtọ́ aláàánú constant àti variable nìyẹn so ajá sí pé plus two yẹn máa fi ṣe plus two plus two plus two plus two plus two so tí mi bá wọn lẹ́yìn rẹ̀ ẹ pé gbogbo àwọn eléyìí ló fún wa ní ẹwà sí ẹwà wọ ẹwà àwa rò papọ̀ kí ni four minus six minus kí ni eh, four minus six minus two minus two plus two zero one minus three kí ni one minus three ó jẹ eh? minus two lòun náà minus two plus two òun náà jẹ́ zero àbí ọ̀yà zero plus zero plus eléyìí jẹ́ two so ti yé so three uh, four eléyìí jẹ́ six ten yóò jẹ́ twelve so point eleven, lẹ́fì àyà graph wa so ti yé báwọn màá x axis màá dẹ̀ ní y axis so ti yé ẹ kọ́ wo kẹ́ tó ya graph yín kẹ́ tó mú scale àbí kẹ́ tó ya graph yín ẹ mọ̀ pé nísìn y lẹ́kọ̀ọ́kọ́ mọ̀ wò ipe èwo axis wo ló pọ̀ jù ṣé negative y axis ló pọ̀ jù ní àbí negative x axis ṣe sì pé àìní pọ́ǹtì bíbẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ láti minus two yìí ni ò já ní kíni o ni ò já ní positive rárá ajá sí pé tí n bá fẹ́ ṣe kí ló pẹ̀ máa gbé wá bíbáyìí ká pé gbogbo gráfù yín lélẹ̀ máa gbé wá bíbáyìí yóò jẹ́ pé negative ni ó kéré jù mo dẹ̀ ní x mi òun bẹ̀rẹ̀ látòrí minus two dórí minus two so ajá sí pé máa nírun nǹkan báyìí báyà kí n mọ lo ẹjẹ ń lo kíní kó lè kó lè dán dáadáa ẹjẹ ń lo kí ló kọ kó lè dán dáadáa ó yá kan láyà bí àbí ilé dẹ́sì bẹ̀rẹ̀ kíni o lọ́bẹ̀ láti minus two ẹ kọ́ ní zero wa zero yìí ni point of origin àbí so tiye so eléyìí minus one minus two àbí one two three tó bá yẹ gbójú lọ náà so minus three bẹ̀tẹ̀ bá wọlé yìí two six twelve ẹ wá wọ pé kí lẹ lè mọ mú fáwọn scalings ẹ̀ pé ẹ̀kọ́ scale náà gbé on x axis kí là mọ̀ ká pé two two centimeter mo fi lẹ̀ báyìí pé two centimeter is equal to one unit so tiye ẹ̀ so bẹ̀tẹ̀ y axis sínsìn nígbà yẹn pé tí mo ní mo lè mú two centimeter for two unit àyàtúkẹ́ ti bá mú two centimeter fún two unit eléyìí ọmọ jẹ́ kí ni o two four six eight tàbí kó ju bẹ́ẹ̀ lọ ten ẹ sá mú tọ́ pé yóò fi kó gbé ẹ tán bẹ̀tẹ̀ bá sá kíyèsí iléeṣẹ́ yẹn pé twelve ló dé kò lè ṣe bẹ̀tẹ̀ mo tún lè mú five five náà ajá sí pé tí n bá mú five ilé ọjọ́ five ten fifteen twenty bẹ̀tẹ̀ scale yìí bá ṣe fẹ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe rẹwà sí tó ti yà bá ẹ̀yìn tí mo mú bẹ́ẹ̀ náà ni pé kí ni o two centimeter ọjọ́ kí ni o ọjọ́ five unit ẹ máa plot wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ rí pé zero lélẹ́yìí ti bẹ̀rẹ̀ so eléyìí nígbà tí x jẹ́ minus two èdè jẹ́ zero tó bá ipa bá ṣàṣìṣe o ìgbà tí y bá jẹ́ kí ni o ẹ tí x mi jẹ́ minus one y náà tún jẹ́ zero òun náà lélẹ́yìn so tiye ẹ ìgbà tí x mi jẹ́ zero y jẹ́ two ẹ pé bíbá yìí ni two ó fẹ́ wà so tiye mi báwọn ìgbà tí x mi jẹ́ one y jẹ́ six ṣe é pé one six náà fẹ́ wà nírú bíbá yìí mo rò bó tiye mi báwọn ìgbà tí x mi jẹ́ two y jẹ́ twelve two Why me get twelve mo bó ti yá bá ẹ pé ká pé mo fi àwọn pint sí láti minus three ó súnmọ́ kí n nírun kankan láti bí báyìí tó ti yé báyìí so tẹ bá yá àpapọ̀ ó gbúdọ̀ wà smooth tí wọ́n bá ní wà smooth òun náà ni pé smooth ni pé ìní nírun kan báyìí tẹ bá ní irú nǹkan báyìí <laughs> graph yóò wà smooth nìyẹn smooth ni pé ẹ gbúdọ̀ nírun nǹkan báyìí tó ti yé báyìí bí cough cough like ní ọmọ rí tó ti yé ó dẹ̀ gbúdọ̀ wà continuous <laughs> so eléyà àwa nírun nǹkan báyìí tiẹ̀ ó tiẹ̀ bẹ́ẹ̀ ká pé mo ní àwọn pọ́ìntì mi báyìí níṣẹ́ pé irú nǹkan báyìí ni màá máa ní mo rò bó ti yọ abáwọn irú nǹkan báyìí ni màá máa ṣe kí ni o irú nǹkan báyìí màá máa ní so láti ibẹ̀ gan mo lè wá ní ti root of equation mi ó jẹ́ root of equation ẹ má gbàgbé pé root of equation náà ni pé ìgbà tí y bá jẹ́ zero ṣe é pé ìgbà tí y jẹ́ zero ń bíbáyìí òun náà ní bíbáyìí àwọn bíbáyìí àwọn bíbáyìí ajásípò ni ọmọ jẹ́ root of equation wa ibi tí mo ti wá lọ náà ni pé ẹ rí i pé kí la lọ ní bíbá yìí ṣé cup like ni àbí cup like cup like tábà dẹ̀ ní cup like kí la mọ̀ wá o a mọ̀ wá line of symmetry wa so bó ti yé wa báwọn a mọ̀ wá line of symmetry wa so ti yé so ajá sí pé line of symmetry bíi táwọn méjèèjì ti dá sí méjì so ẹ wà òun ni ó fún wa ní kíni o òun ni ó mọ̀ fún wa ní minimum point òun ni ó fún wa ní minimum point but dẹ̀ ní táàfin máa bá minimum mm, àbí maximum náà ni pé kí ni tọ́ ẹ pé a wa tọ́ jẹ́ coefficient x square bí báyìí ṣe pé positive ni torí one ni o tọ́ bá jẹ́ pé èmi bá jẹ́ positive màmá ní cup like tí èmi bá jẹ́ negative màmá ní cup like ọ̀yà bó wà ní ní táàfin máa wá formula line of symmetry ni o ìbéèrè lè sọ fún wa pé ká wá line of symmetry tàbí axis of symmetry òun lélẹ́yìí x mi ọmọ jẹ́ minus b over two a sotiye so tó bá jẹ́ kó wá ní kẹ́ ń wá value báyà maximum value ni o àbí ní minimum value ni o n ti bá gẹ̀dì fún x yìí tó jẹ́ axis of symmetry yẹn òun ni ó máa wá jẹ́ value y mi mo bó ti yé bá n tí mo gbé ẹjẹ fún alápẹ̀rẹ̀ nísìn ká pé mo ní y mi ó jẹ́ three x square plus 5 x plus two sotiye 3 x square plus 5 x plus 2 láì tí dára wa láàmú ẹ ṣé kí ni turning point eléyìí ṣé minimum point máa máa rí ni àbí maximum point a máa ní minimum point bó la ṣe mọ̀ torí coefficient x square àmì ìbàyè jẹ́ positive a dẹ̀ sọ fún wa pé tí coefficient bá ti jẹ́ positive tó ju òdo lọ a máa ní cup like cup like ni ó mọ̀ fún wa ní kíni o minimum ṣùgbọ́n tó bá yẹ pé less than zero bẹ́ẹ̀ nísìn instead of three minus three ni mo ní ajá sí pé màmá ṣe kíni o màmá ní cap like òun mọ̀ jẹ́ kíni o maximum kí mo láfi máa ṣe a line of symmetry wa tàbí axis of symmetry wa x mi ó mọ jẹ́ minus b divided by two a tí n bá ti àmọ́ tí x mi jẹ́ màá sọ sí y òun ni ọmọ fún mi ní value mi ṣe pé níbí báyìí a mi òun ni three question three square b mi five ni o c mi dẹ̀ sì jẹ́ two ajásí pé minus b divided by two a yóò mọ jẹ́ kí o minus five divided by two times three yẹn mọ̀ fún mi minus five over six ká kí wọ́n ní ká find the line of symmetry àbí axis of symmetry minus five over sixteen. so tiye so one thing, ká pé bẹ̀rẹ̀ sọ me mi pé find the minimum value ẹ̀yin tá a wá ìyòhùn the minimum point so the minimum value ń bíbẹ̀ ń sìn yóò mọ̀ jẹ́ kíni o y ṣẹ̀gbá ní is equal to three x square plus five s plus two so I just be my máa wa. nígbà tí x mi bá jẹ́ minus five over six ẹgbẹ́ ti ẹ̀ bùkátà láti ya graph yóò máa jẹ́ three minus five divided by six square plus five minus five divided by six plus two so ti ẹ wá ṣe síwájú sí tẹ wá ṣe síwájú sí òun ni ọmọ fún wa yín ní kíni o y minimum yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́sìn mọ̀ sí kíni lẹ́mọ̀ ṣe maximum báyìí náà fún ẹni tó béèrè nípa ìbéèrè bí wọ́n ṣe lè ṣe kíni o bí wọ́n ṣe lè wá minimum àti maximum point ìjẹ́ tí lè bá yé wa ọ̀yà. Oh yeah. ẹ já tẹ̀síwájú ká ṣe ìbéèrè mìíràn ìbéèrè yìí náà wá ó dé lérí quadratic equation ó dá lérí quadratic equation ìbéèrè náà lọ báyìí o wọ́n ní find the value of k for which 3x squared minus 5x minus k minus 2 is a perfect square. Yeah. So one ní kí ni kí ó mọ jẹ́ fi mọ yọ ṣẹ̀ṣẹ̀ pé kí ni o pélé ti jẹ́ perfect square kò lè rárá ọ̀nà méjìlẹ̀ lè gbà ṣe ṣàǹpọ́n náà àkọ́kọ́ ni pé kí láǹtí ẹ̀ kọ́kọ́ ń pè ní perfect square ṣàǹpẹ́ tí bá ní perfect square na ni pé tí bá nírun kan báyìí x plus y squared Kini S plus y square mi ọ mọ̀ jẹ́ òun náà ni pé kí ni o mo ní ká má dàá láàmú pé e square alákọ̀ọ́kọ́ màá square ẹlẹ́ẹ̀kejì plus two times product Alakọkọ àti Elekeji. gbọdọ̀ bó ti yé mi báwọn ajásí pé tí ó fún wa ní square nìyẹn so òun náà ni pé iná ọ̀nà àkọ́ tí mo lè ṣe náà ni pé màá máa ronú ṣé mo lè rí nǹkan kan mo lè rí equation yẹn kọ bayi expression ya kọ báyìí tí má fi lè rí kọ báyìí yẹn táàmù eléyìí ni ọmọ nsọ tí kí ọmọ jẹ ọ̀nà kejì òun náà ni pé lo discriminant wa yẹn pé discriminant wa nísìn táwọn pè ní kí ni o b square minus four ac olóhùn ni mechanist tí ó mọ̀ sọ nature root fún wa tó yẹ pé discriminant wa bá ju zero lọ mo ní àmọ́ ní kí ni o real root real root so ti bá so ẹ tí discriminant wa bá jẹ́ zero màá máa ní kí ni o equal root tó ti yẹ. ẹ̀ tá a bá ní equal root ajá sí expression yẹn perfect square ni tó di ma so yẹn pé tí n bá plus two everything square ní ìsìn tí n bá equate ẹ̀ zero So yẹn pé yóò mọ̀ fún mi ní plus two s plus two is equal to zero yóò mọ̀ sí dédé pẹ̀lú kí ni x minus two or s minus two ẹ̀ pé equal root ni mo ni. So di ajá sí pé náà nà tẹ́ lè gbà ṣe òun náà ni pé equate discriminant sí zero. evimont ki oje ona akoko ne oye jega lo nisin bayi ani 3x squared minus 5x eh minus k minus 2 is equal to 0 eh ka pe mo ni ba nko tabi ki ki mo ti equal 0 expression and lay you kini a mi o 3 bi? kini b mi o minus 5 kini c mi o gbogbo ara kun ri ni si minus k minus 2 so ti kí dẹ̀ ni discriminant wa ṣe pé tábà ní ó ní equal root a ti mọ̀ pé perfect square ni ó fún wa yẹn so b squared minus four ac is equal to zero kí ni b mi minus five squared minus four times three times minus k ẹja sí ilé yìí kó wà lọ́kàn minus k plus two ilé ọjọ́ minus k plus two is equal to zero tó ti yé bá yóò máa jẹ twenty five minus twelve abi minus k plus two is equal to zero tí bá tún ṣe síwájú sí ilé yóò twenty five minus tàbí minus twelve times yóò máa jẹ plus twelve k minus twenty four is equal to zero so ti yé bá twenty five minus twenty four jẹ one yóò jẹ twelve k ẹhẹ plus one is equal to zero ajá sí pé twelve k yóò máa jẹ one nábì tí yóò máa jẹ k mi jẹ yóò máa jẹ minus one k mi yóò máa jẹ minus one over twelve àjàsí pé kémi ni bẹ̀tẹ̀ bá fẹ́ lo ọgbọ́n tó dópin ní irú bíbá yìí so three x squared àbí minus five x minus k minus two kágbélé ilẹ̀ fẹ́ lò ẹ̀kẹ́ kágbé bá nírú equation báyìí tẹ́lẹ̀ tó ti bá òun náà ni pé mo lè divide the three ẹ̀ pé ká tó ní perfect square <laughs> táàmù kan yìí ní ọmọ gba square ẹ̀ mọ́ gbàgbé tí mo sọ pé ta bá ní x plus y square kí mo lẹ́mọ̀ ṣe àmọ́ square alákọ̀ọ́kọ́ àmọ́ square ẹlẹ́ẹ̀kejì plus two times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ajásí pé square gbọ́dọ̀ wà lórí arákùnrin ni ó fi mọ fún wa ní kí ni x plus y squared mo rò bó ti yé mi báwọn ọ̀yà ẹ̀jẹ̀ kọ́kọ́ three tó ń dá dúró ẹ̀jẹ̀ kọ́kọ́ mu kúrò mo lè sọ pé x square minus five over three kápẹ́ bá divide pẹ̀lú three x minus k minus two divided by three is equal to zero. mo ti yé mi báwọn. ọ̀yà níbí báyìí náà tẹ́ bá tún ṣàkíyèsí agudọ̀ lè ní tù láàrin o agudọ̀ ní tù láàrin o mo lè gbà ní tù láàrin òun náà ni pé mo lè tún eléyìí náà kàn tí ó x kwa minus two tori torí mo ti introduce two sí numerator mo gbúdọ̀ ṣe kí ni o mo gbúdọ̀ gbé sí denominator náà kí n mọ́ ṣàbòsí ayé pé x àbí minus k minus So minus k minus 2 divided by 3. Kí lẹ rí bẹ́ẹ̀ nísìn? ti ń jọ perfect lọ. Pé ká square alákọ̀ọ́kọ́. Ká square ẹlẹ́ẹ̀kejì. Ajá sí pé léyìí ẹlẹ́ẹ̀kejì náà square ni ó mọ̀ jẹ́. Ṣùgbọ́n kó tó bó jẹ́ square náà ni pé kí o? In square yẹn mọ rù yóò mọ jẹ́ léyìí. mo ti mọ̀ pé ni yóò mọ jẹ́ two times product àìtẹ́lẹ̀ kejì. a ti mọ̀ pé two ni alákọ̀ọ́kọ́ sílẹ̀ ti jẹ́ ss ajá sí pé ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí òrùbó ti yé mi báwọn pé ẹlẹ́ẹ̀kejì ni ní tó jẹ́ arákùnrin yẹn so kí lẹ́nu á ṣe ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o gbogbo ń wa ń bí báyìí five divided by ṣe pé ilé jẹ́ five over six kí ni ọmọ yìí kọ̀ sí báwọn ẹ get nísìnyí báyìí mo ní x square plus two xy plus y square so ti mi báwọn. mo ti mọ̀ pé lẹ́yìn nísìn ẹlẹ́ẹ̀kejì in tó ru skua lẹ́lẹ́ in tí ó ru tí ó mọ̀ ru skua ń bí báyìí hmm? in tí ó mọ̀ ru skua ń bí báyìí wáyé ni àjásí pé túmọ̀ rẹ̀ náà ni pé wá in ni pé tí n bá mi tó ti yé mi tí mò ń sọ ṣe é pé mo ti mọ̀ pé minus times aláwọ̀kọ́ àtẹlẹ́ẹ̀kejì ẹ̀ mo dẹ̀ ti mọ̀ pé aláwọ̀kọ́ ni x ẹlẹ́ẹ̀kejì ni ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ó yẹ kó gba square kó fi fún wa léleyìí so ẹ wá square rẹ̀ á fi wo yóò fi fún wa léleyìí á wá wá ké wa tẹ́ báyìí pé ẹ̀fẹ́ mọ́ lo discriminant ó yẹ já ṣe é pé lóyún mọ̀ twenty five divided by thirty six is equal to minus k plus two divided by three mo rò bó ti yé mi báwọn so ilé ọmọ seventy five is equal to ẹ sótìyé Abi ẹ má jẹ ẹ jẹ multiply through by three lásán yóò jẹ three times twenty-five over thirty-six is equal to minus k plus two nine Abi, a máa twenty-five over nine is equal to minus k plus two mo rò bó ti ń bá wọn ajá sí pé kémi ọmọ jẹ kí ni o ẹ two minus twenty-five over nine mo ní tẹ bá fẹ́ mọ yọ tẹ bá fẹ́ hard whole number àti fraction tàbí ẹ fẹ́ yọ wọn kó nu ara ẹ bùkátà láti dà yín láàmú ẹ kàn mú denominator lẹ ẹ mọ wá lcm yóò kàn jẹ nine times two minus twenty-five over nine yóò jẹ nine times two eighteen minus twenty-five over nine ká one plus three over four lẹfẹ ṣe ẹ mọ dàrá nílà yóò jẹ four times one four plus three over four mo bó ti ń bá àjàsí pé kí ọmọ àjẹ kí ni kí ni eighteen minus twenty-five hmm? ẹ rí i pé eighteen minus twenty-five minus kí ni minus seven àbí divided by nine. Ṣé mo gbà? So minus seven divided by nine. Sáà tí ìṣàlẹ̀ ṣe kankan. Kí la gẹ́tì fún answer wa? Ó jẹ́ one over twelve. Ajá sí pé báyà mo ti ṣe mistake kan ní àwọn. Tá a bá ṣe mistake, interget mi báyìí náà láṣẹ kí ni? Òun náà lá gẹ́tì fún. So ẹ lè gbìyànjú láti yẹ̀wò dáadáa. Ẹ jẹ́ wo we have three x square. Uh -huh. So minus k plus two bẹ́ẹ̀ divided by three. So here, So if I mo tún eléyìí kọ five over three lọ́wọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yóò fi fún wa ní five over six is equal to minus k I just put square eléyìí òun náà mọ̀ fún wa so twenty five divided by thirty six minus k plus two divided by three àbí bẹ́ẹ̀ náà ni multiply eléyìí pẹ̀lú three ọ ibi tí mo ti ṣàṣe ni ọ twelve ò lè yí o kìí ṣe nine twelve tó ti ajásí pé twelve ẹ̀yọ́ máa jẹ́ kí ni o twenty four minus twenty five àbí ẹ̀ máa jẹ́ minus one over nine tó ti ẹ̀ eh, minus one over twelve ẹ̀ rí i pé interget me by náà ni ẹ̀ rí i pé kò lè ara so ọ̀nà méjèèjì ẹ̀ lè lè ṣe kí ni o lè lè lò fún ọyà ẹtún eléyìí náà eléyìí náà tún wá nínú quadratic equation eléyìí náà wá ní lérí quadratic equation ọjọ́ ń ta ti ṣe lórí discrant náà ní àkókò tí ń lọ bẹ̀tẹ̀ jẹ́ kí n mú ní kánmọ́kánmọ́ so ìbéèrè náà lọ pé kí ni o if px square minus eight x plus q is equal to zero has two equal root táìpó ní equal root méjì two equal root. express p in terms of what in terms of q pẹ̀lú àlàyé tí mo ṣe tán yẹn ìgbà máa sọ pé nǹkan jẹ́ equal root tó bá yẹ pé discriminant mi bá jẹ́ zero àbí kí dẹ̀ ni discriminant mi b square minus four ac so ti is equal to zero a dẹ̀ fún wa ní px square minus eight s plus q àkọ́kọ́ náà tí o bá sí ní standard form quadratic equation ẹ gbọ́dọ̀ gbé lọ sí standard form quadratic equation ó ti yẹ ajásí pé túmọ̀ ẹ̀ náà ni pé a mi jẹ́ p by b mi jẹ́ minus eight c mi dẹ̀ sì jẹ́ q b square mi mọ̀ jẹ́ kí ni minus eight square minus four times p times q is equal to zero mi mọ̀ jẹ́ sixty four minus four p q is equal to zero but wọ́n ní ká express p in terms of q mo tún lè ní sixty four is equal to four p q tó bá ní ká express p in terms of q náà ni pé ká fi p ṣe subject of the formula a ní máa rárá kùnrin yín bẹ̀ mọ́ àtẹ́lẹ̀ sọtí ẹ eh, kí ló dẹ̀ fi lè gé wọn kúrò ẹ̀hàn eh, kí relationship tó wà láàrin wọn ni multiplication kí lẹ́ẹ̀fi mọ pa multiplication kò division ajá sípìlẹ̀ ọmọ jẹ́ kí ni o ẹ eh, sixty four divided by four four pq um, uh, four q four q sọtí ẹ rí i pé four àti four gé four q àti q gé p mi máa jẹ́ kí ni o sixty four divided by four q tó mo lè kọ́ gẹ́gẹ́ bí kí ni sẹ́yìn pé four yá one four yà sixteen so sixteen divided by q I just be p mi sixteen divided by q ní ọmọ sọ equation di kingdom equal root ọ̀yà ẹ̀tún wọlé yìí náà lórí polynomial One if x plus three is a factor of two x cube plus x square minus three x plus six find the other factors ta ló lè sọ ní táwọn ọlọmọ bíbáyìí ṣe ń pa kọ́ factors theorem àti reminders theorem àbí kí ni reminders theorem sọ òun náà ni pé ká pé bá ní function kan tó dividends àbí so tx minus a mi tó jẹ́ kí ni o tó jẹ́ divisor mo bó ti ń bá mi bá jẹ reminder so ti kàwé káwé pé q náà jẹ quotient kí mọ́ dára mi láàmú ajá sí pé reminder mi yóò mọ̀ jẹ́ kí ni o f of a òun náà ni pé kágbé bá divide arákùnrin yìí pẹ̀lú s minus kágbé bá ní f of s divided by s minus a reminder mi tí ọmọ jẹ́ ni pé kí n mi láàmú f minus a òun náà ni pé kí ni o kí ni sọ root denominator yìí kí ni ó sọ denominator yìí dòdò ní tí ó sọ dòdò òun náà láàmú fi sí bíbà yìí so òun náà ni pé kí ni o tágbé bá ní s plus three mi báyìí ajá sí pé f of a mi bíbà yóò mọ̀ jẹ́ kí o f minus three mo rò bá gẹ̀tì ẹ̀ báyìí so reminders theorem ni ṣùgbọ́n factors theorem náà ni wà ní pé kí ni tó bá wá jẹ́ pé f of a yìí ìgbà bá sọ f of a mi sí ẹ tó wá fún mi ní zero ajá sí pé ìtumọ̀ rẹ̀ ni pé kí ni o s minus a factor ni o sójú àbó ṣe jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ náà ni pé kí ni ìyìn tó jẹ́ divisor yẹn factor ni ó mọ̀ jẹ́ fún dividends kí ló tí ó fi mọ jẹ́ factor òun náà ń pé tá a bá divide àwọn méjèèjì à ní mọ ní reminder kankan lẹ̀ yóò mọ fún wa ní reminder is zero ẹ dákun sóyè wa báyẹn so wọ́n á ní if x plus three is a factor ajá sí pé tùmọ̀ x plus three is a factor náà ni pé kí ni o f of minus three yóò mọ fún wa ní zero mo rò bó ti yé mi báwọn f of minus three is equal to zero kí dẹ́ni f of minus three mi ẹ máa gbọ́n àníkíni ẹ rí i pé yóò jẹ bẹ́ẹ̀ ẹ rí i pé yóò jẹ zero tá a bá fi yẹ̀ wò káàtì ẹ̀ yẹn ṣe function ṣe pa ní f of x wa ó jẹ́ two x cube uh, plus what plus x squared minus thirteen x plus six minus thirteen x plus six ajásí pé f of minus three ni a ti mọ̀ pé zero ni ó jẹ́ mọ̀ kàn fẹ́ fi ṣe kẹfìrí ni o òun náà ni pé bí ti bá three x àmà fi minus three sí i. You máa jẹ́ two minus three raised by three plus minus three square minus thirteen minus three plus six àbí yóò jẹ́ kí ni o two times minus twenty-seven plus nine uh-huh, plus thirty-nine plus six eléyà máa jẹ́ kí ni minus fifty-four plus nine plus thirty-nine plus six ẹgbẹ́ méjèèjì yóò máa ni forty-eight forty plus six fifty-four minus fifty-four ẹ̀ kó fún zero so ti ẹ̀dá lè gbé nested form náà sóyè wa bá sì lè gbé sí nested from tẹ̀ bá sì fẹ́ mọ̀ dáhìn la mọ̀ ṣàlàyé mo lẹ́yìn kọ́ mọ̀ ṣe kí ni ẹ hmm? pé eh? mo lẹ́sìn mọ̀ ṣe pé lẹ́sìn mọ̀ gbé nǹkan sí nested form wọn náà lílé yóò mọ̀ jẹ́ two x So sóti plus coefficient táàmù tó kàn ṣe ń one ẹ wá gbé x sí plus coefficient tó kàn minus thirteen ẹ tún gbé x sí. plus just ajá sí my version. bá come on. léyìí kánmọ́kánmọ́ x Minus two tó bá minus So ṣe pé ọmọ jẹ́ kí ni two minus three yóò get minus six plus one minus three minus thirteen minus three plus So the minus ilé ọmọ jẹ́ minus five minus five minus three minus eight minus eight minus Kin minus eight minus thirteen. Hmm? That's what? Minus 21. Minus 21 times 3, same I Alishir. Okay, 21 times 3? Elijah, minus 5. Minus 5 times minus 3, minus 15, sorry. Minus 15 minus this, minus 28. Minus 28 minus 3, minus 31 plus 6. Uh, no, I just came to Alishir Kanya. Mm -hmm. So wọ́n fẹ́ gbé lọ sí nested form. ẹ wọ́n fẹ́ gbé lọ sí nested form a nílò nǹkan báyìí yóò máa jẹ́ two x àbí plus coefficient eléyìí ó jẹ́ plus one times x minus eh, plus coefficient eléyìí x plus six so ti yé mi báwọn eléyìí yóò máa jẹ́ kí ni o two times minus three minus six tó ti yé yóò máa jẹ́ minus six. Remember, divide x square plus four x plus four ní nested form kí ni ó máa jẹ́ x plus four x plus four ní tí mo ṣe náà nìyẹn yóò jẹ́ x square plus four x plus four ajá sí pélé yìí náà tàbá ṣáà ṣe two x k plus x square minus thirteen x plus six wọ́n wáyé pé thirteen ni o so ti yé wọn náà jẹ́ kí ni two x ẹ̀hẹ́ coefficient eléyìí one x so ti yé wa minus thirteen x plus six tẹ bá fi x yín sí integrate bẹ́ẹ̀ náà lẹ́sìn kí ni zero náà lágẹ̀tì bóyá àṣàṣe ń gbà tá a multiply ìṣòro yẹn náà láṣẹ kí ni o ìṣòro yẹn ni a get tó tẹ bá ṣàkíyèsí tí x mi bá jẹ́ minus three minus six plus one minus five minus five times minus three kí ni minus five times minus three minus fifteen àbí no fifteen fifteen minus three ó jẹ́ two àbí two times minus three minus six minus six plus six zero <laughs> tó ti yé bá bẹ́ẹ̀ bí tá a ti lọ gan nígbà tá a mọ̀ pé factor ní ajásí pé tí n bá divide ẹ̀ yóò mọ̀ fún mi ní zero tó ti yé bá tí n bá divide ẹ̀ yóò mọ̀ fún mi ní zero so mo lè lo long division method mi fún so ilé yẹn máa jẹ́ kí ni S plus three ọ̀yà two s cube plus x square minus thirteen s plus six tó bá dẹ̀ wù mí mo lè guess tó ti yé bá tí n bá fẹ́ lo kí ló kọ ẹ̀ òun náà ni pé mo lè guess àwọn other factor pẹ̀lú pé màmá lọ rational root theorem sẹ́yìn pé rational root theorem náà sọ pé kí ni o ẹ́ kì í ṣe gbogbo nǹkan ní ọmọ ní rational root but tó bá yẹ pé ó ní rational root bí tẹ̀lé mọ́ wá sí ni plus or minus factor of c divided by plus or minus factor of a tó ti bẹ̀t nínú tá a lè ṣe náà nígbà lò long division method ilé ó jẹ́ kí ni two x square. Mm-hmm. 2s cube plus 6 x square tàbá gbàgbé eléyìí ó jẹ́ zero minus 5 x square X gbé àwọn yòókù wá sálẹ̀ minus 13 x plus 6 àbí àtún ní x mi lámàá nínú eléyìí minus 5 x àbí minus 5 x times x kí lè léyìn ọmọ fún mi minus 5 x square minus 15 x tí bá tún yọ eléyìí ó jẹ́ zero eléyìí ó 2 x plus 6 àbí x in 2 x plus 2, 2 times x 2 x plus 6. ẹ̀rí kó jẹ́ zero ajá sí pé divide some in o mo 2 tún two x cube plus x square minus 13 x plus 6. mo 2 tún kọ́ gẹ́gẹ́ bí kí ni o x plus three times 2 x square minus 5s plus two màá ṣe wá expand eléyìí náà two x square minus five x plus two so tiye eh? Eh? rí i pé tẹ bá wo a mi nísìnyí òun lélẹ́yìí ó jẹ four wọn náà ní pé kí ni màá multiply pẹ̀lú ara rẹ̀ tó jẹ́ nu factor four àwọn nọ́mbà méjì wọn ni màá multiply pẹ̀lú ara wọn tí yóò mọ̀ fún mi ní four tó yẹ pé tí n bá rò wọn papọ̀ yóò mọ̀ fún mi ní minus five sọ́wà sọ́wà hmm? ọ̀wà minus one minus four mo níbi tẹ́tí mo mu náà ni pé kí ni one comma two comma four ṣe yẹn pé factor four lélẹ̀ a nínú àwọn gbogbo nọ́mbà ló yẹ pé ó ní àwọn nọ́mbà òǹbejì òǹbejì tẹ́gbẹ́ tẹ́ bá multiply àwọn méjì papọ̀ náà àwọn factor wọn yóò mọ̀ fún nọ́mbà yẹn padà one comma four factor kan ni two àti two náà factor kan lòun náà ajáspẹ́lẹ̀ ọjọ́ two x square minus x minus four x plus two tó ti máa factor wọn báyìí máa group wọn ní two so kí ló common bí báyìí x common eléyìí ó kù two x minus one ẹ eh? two x minus one tó ti yé. I just be my s minus two two s minus one. So order root two elele. Order root two elele. Àkókò tí lọ bẹ̀tẹ̀ jẹ́ sáré o. binary ó yẹ ká lè ṣe hmm base eight is equal to two zero one base five. Kí ni wọ́n náà mbe eni to si Ẹni tó ṣe béèrè baya kò as Eh, in terms of the other, so in tẹ́ka ṣe bẹ́ẹ̀ náà ni pé tẹ́ bá nírú nǹkan báyìí ẹ kọ́kọ́ gbé gbó sí base ten náà ẹ kọ́kọ́ gbé gbó sí base ten náà tàbí tẹ́ bá fẹ́ gbó sí base ten náà ni pé kí ni ẹ gbélé sí base eight tí bá ti gbélé sí base eight àtàsí pé tó wáyé pé three àti two ni mo ní bí báyìí tó ti yé mi báwọn ẹ máa gbà ẹ jẹ́ ń gbélé sí base eight ṣe é pé n lè gbé sí base eight àyàfi kó jẹ́ pé kí ni o àyàfi kó jẹ́ pé máa kọ́ gbé lọ sí base ten náà so tiye tó bá yẹ pé máa gbé lọ sí bẹsẹ máa get fifty four gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni five yìí òun ni x ni four yìí òun ni y ni ọyà mo ní two zero one base five àbí ọyà jẹ́ ń gbé lọ sí base ten zero one two mo ní ẹ mọ́ dára yín láàmú láti mú ìtọ́jẹ́ zero so tiye ajá sí pílẹ̀ ọmọ jẹ́ two times five raised by two àbí plus one times five raised by zero yọmọ jẹ́ kí ni o fifty plus one eléyìí tó jẹ́ kí ni fifty one ẹ̀ máa gbé fifty one náà lọ sí base eight ẹ̀ gbé base ten lọ́wọ́ yìí máa gbé sí base eight eight mi máa máa dínú fifty one hmm? six ni remainder three àbí eight mi máa máa dínú six zero remainder six tó ti believe ọmọ jẹ́ six three base eight tó ti xy base eight ó jẹ́ six three base eight ìtumọ̀ náà ni pé kí ni S mi jẹ́ six wáyé mi jẹ́ so ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ẹ jẹ́ ń sáré ṣe ilé ìnáwó ìwé ilé lórí logarithm lọ́wọ́ àwọn a ní three log m base two is equal to n wọ́n ní log four m is equal to n plus four ẹ kí ni béèrè wa sọ pé ká wà béèrè ni find n àbí find n láti ṣe kò le rárá àkọ́kọ́ náà ṣe pé tí bá ní log m is equal to uh, three log m n uh, log m base three is equal to n ṣe pé òfin kan wà pé tí bá ní two log m mo lè tún kọ gẹ́gẹ́ bí kí ni o log m squared eh, eléyìí ó mọ ṣe déédéé pẹ̀lú kí ni o log m raised by three base two is equal to n so ti yé mi báwọn ọ̀yà eléyìí bákan náà wẹ̀ mo ní log four m base two is equal to n plus four ṣàyìn pọ́fin kan náà sọ fún mi pé tí n bá ní log p q mo lè tún kọ gẹ́gẹ́ bí kí ni o log p plus log q so tí ajáspélé yìí nìsín yóò máa jẹ́ log four base two plus log n base two is equal to n plus four mo dẹ̀ ti mọ̀ pé eléyìí náà sìn òun náà ni log two square base two plus log n base two is equal to n plus four mo rò bó ti yé mi báyìí mo lè gbé two eléyìí wá ajá sí pé two lélẹ́yìí ó jẹ́ sẹ́yìn pé yóò máa jẹ́ two log two base two plus log n base two is equal to n plus four tó ti yóò jẹ́ two plus log n base two is equal to n plus four tó ti wà ọ̀yà so eléyìí ó máa log n base two is equal to n plus four minus two log n base two is equal to what n plus kinu plus two I just pé log n base two is equal to n plus two tí bá fẹ́ tẹ̀síwájú bí báyìí a enemy. mọ̀ pé ẹni mi ṣe àgbé nínú bí báyìí nìsín mo lélẹ́yìí mo log n base two ẹ̀ mo dẹ̀ ti mọ̀ pé eléyìí log n base two mi a ló n plus two I just pé ẹni mi ọmọ n plus two sotie sàtìṣà ṣe torí ẹni ọmọ fẹ́ ẹni ọfẹ pòórá lélẹ yìí o kí ni wọ́n ní ká ẹ wá sí ẹmu wọ́n ní ká ẹ wá àbí ẹni ẹmu ni ó ṣe wà ẹja ló ẹmu wò sotie ẹni sìn báyìí ẹ wo equation lè ta padà kọ wáyìí a ní log m raised by three base two is equal to n àbí ẹni mi dẹ́ sì jẹ́ kí ni ọyà tàbí tí n bá ṣe síwájú sínsìn ilé ọmọ jẹ́ kí ni o three log n base two is equal to n Abi log n base two mi dẹ̀ sì jẹ́ kí ni o n plus two yóò jẹ́ n plus two is equal to n yà n náà ilé ọmọ jẹ́ three m plus six is equal to n Abi so c is equal to n minus three n c is equal to minus 2n. So here n mi ọmọ jẹ́ 6 divided by minus 2, eléyìí tó jẹ́ minus 3. Eléyìí tó jẹ́ minus 3. So here, ẹja ẹjẹ ẹnìkan tún béèrè lórí sẹ́ẹ̀tì ẹjẹ ń fi kúnlẹ̀. Wọ́n ní in a class of forty students ní kíláàsì forty students twenty-five read economics and twenty one red government. One if three students read either economics or government, how many read How many read? So by neither lay of age. Neither. How many read economics only? That is léyìí kò lè In a class of mo ní ẹ̀kọ́ ọmọ ọkọ wọn lẹ́ẹ̀mọ̀ tù sí Yorùbá. In a class of forty students, ajá sí pé forty year university minimum. Àbí? 25 red gov uh, economics n of e is equal to 25 ṣe ẹ̀pá sọ pé yàtọ̀ sí only try pé only ni economies only yóò mọ̀ jẹ́ e intersection g ẹ wá fún ilé ní complement àbí. excuse me so 21 red government n of g ó jẹ́ 21. one if three students read neither ẹ̀ eh, òun náà ni pé kí ni o nọ́mbà eléyìí union eléyìí compliment. tó ti yé báwọn òun ni three tó ti yé wọn á ní ká wá àwọn tó yẹ pé kí ni wọn ṣe economics only mo ní kò le rárá láti ṣe ẹ kọ ya Venn diagram wọn gbà ipa ní set méjì ajásípà mọ ní kíni àmọ́ ní ẹ box méjì ni ẹ lọ wo fídíò mi lérí set mo ṣàlàyé níbẹ̀ tó ti yé báwọn mo ṣàlàyé níbẹ̀ ọyà universal set mi jẹ́ forty e mi jẹ́ twenty five o. Gmides hmm? jẹ́ twenty one mi mọ àwọn méjèèjì mo ní ẹ̀kọ́ mọ tẹ́ ẹ bá tún àwọn méjèèjì ẹ̀ gbé x sí tó ti náírà yìí ta ni ó wà ayásgbélé ọmọ jẹ́ twenty five minus x twenty one minus six ìtumọ̀ náà ni pé tí n bá ro gbogbo ọ̀yin papọ̀ twenty five minus s plus s plus twenty five minus s plus three gbogbo àwọn tó wà náà rédíò yìí àgbáyé yìí òun náà ni forty táwọn àpè ní universal set ajásgbélé yìí gélé yìí mọ̀ bó ti ń bá wọn. So 25 plus 21, your major 46 minus S plus 3 is equal to 40. 46 plus 3, kino 49 minus S equal to 40. Kini ma yo kúrò ní 49 tí of me mi 40, ajá sí PS mi jẹ́ 9. Ó so kuli. le. Pẹ̀lú ọgọ́lọ́mba, ba ìbàyẹ̀ lè máa ti mọ dúró So tasi a sì mọ tẹ̀síwájú lọ́la. A mọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tuntun lọ́la. So tí a ń pè ní ẹ dákun mọ ọ̀rọ̀ wá ẹ rí pé ẹ ní excuse fẹni tó bá fail mọ́ báyìí so torí gbogbo ohun tó lè ràn yín lọ láti fi lè ṣe kí ni o láti fi lè paasi mathematics mi òun náà là ń ṣe kí òun náà là ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé nínú àwọn tó dàgbà nísìn nígbà táwọn fi wà bẹ́ẹ̀ àwọn ò nírú opportunity yìí tó di ẹ̀ tẹ́ ẹ̀ bá nírú opportunity kan èèyàn ò gbúdọ̀ abuse yẹ èèyàn ò gbúdọ̀ misuse yẹ ẹlòmíràn ni wọn ní data ni ní data ni ṣùgbọ́n ẹni data tẹ́ fi wo kí ni ẹni data tẹ́ fi wo àwọn àwàdà kẹ́ríkẹ́rí àwọn bàbá ṣùwé sotiye so ẹni tó bá fẹ́ kan òkè ìyẹn kọ́ mọ́ sọ àwọn farada kan sotiye ìyẹn ná àwọn owó kan tẹ́ ẹ bá ná ìyẹn padà ṣe kí ni o ìyẹn padà rírí wọn padà lọ́jọ́ iwájú so ntí ìmọ̀ràn mi tí ó dá lé lérí nìyẹn ká gbìyànjú láti mọ ṣe kíni láti mọ wá so ká dẹ̀ gbìyànjú láti mọ wò ó ẹ má gbọ́ ẹ má gbọ́ àwọn tí ń sọ pé ìwé náà scam ìwé náà scam ìwé lè jẹ́ náà scam lónìí ìwé tí ẹ ṣe náà scam ọba ká bó ṣe yẹ kó ká tó sì mọ bó ṣe yẹ kó mọ pẹ̀lú ògbọlọmọba ìwé rẹ̀ ò ní jẹ́ náà scam tó ti ìlú wa dẹ̀ ṣe ìpadà bọ̀ wá dáa gbogbo yahoo yahoo gbogbo yàgàyàgà tọ́pọ̀lọpọ̀ ń ṣe ìgbà díẹ̀ ló ní mọ́ ẹ rí i pé gbogbo tí máa ń ṣe bẹ́ẹ̀ ìgbẹ̀yìn wọn kí ni ìgbẹ̀yìn wọn dà eléyìí ni ìmọ̀ràn mi fún gbogbo wa ní alẹ́ tòní títà lè pàdé lọ́la ọ̀daràn.